أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته هذا قسم الله وبعد وبعد كنت شنو وعلى بعدين láti lè máa العقيدة الواقفية للشيخ الإسلام ابن تيمية رحمه الله في أنبات قال الله نبتي أقاني جيجو ونري قرب الله أو إثبات قرب الله ومعيته نبتي أقاني هنالك وجوب الإيمان بأن القرآن كلام الله حقيقة قال المصنف رحمه الله ومن الإيمان بالله وكتبه الإيمان بأن القرآن كلام الله منزل غير مخلوق منه بدأ وإليه يعود وأن الله تكلم به حقيقة وأن هذا القرآن الذي أنزله على محمد صلى الله عليه وسلم هو كلام الله حقيقة لا كلام غيره ولا يجوز إطلاق القول بأنه حكاية عن كلام الله أو عبارة بل إذا قرأه الناس أو كتبوه في المصاحف لم يخرج بذلك عن أن يكون كلام الله تعالى حقيقة فإن الكلام إنما يضاف حقيقة إلى من قاله مبتدعا لا إلى من قاله مبلغا مؤديا ومن كلام الله شروفه ومعانيه ليس كلام الله الشروح دون المعاني ولا المعاني دون الشروح هذا قفر الله nínú síra tí a ń bá kíkà rẹ̀ lọ ẹni pé àlàáfíà tó wà sí ìyá ibi tí a kà lónìí nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Al-Qur'an ní àkídà tí a gbọ́dọ̀ ní pẹ̀lú alkùrán ìyẹn ni pí lára àwọn ohun tó ní ṣe pẹ̀lú àkídà islam tí àdánwò bá tó ṣe pé àwọn yẹnwá kí nípa rẹ̀ wá bá ṣètò islam ibn Taymiyyah rahimahullah ipé kí ni ipò tí àwọn alùsùnà wal jama'a tí wọ́n gbé kùránì sí nínú àkídà wọn ó túnmọ̀ sí pé àwọn oríṣiríṣi àwọn àkídà ó ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ alkùnrán tó ń pẹ́lá kídà ní pé ní àdìsọ́kàn lórí nǹkan ó ti ń ṣẹlẹ̀ lórí alkùnrán ní àsìkò yẹn ìṣẹ́kọ̀ wá ń sálàyé ipé tó ń jẹ́ ìlànà ahlùsúnnàtò wàljamaà tó jẹ́ àkídà ahlùsúnnàtò wàljamaà tó dandan náà ni ṣókèrè wà mí ìmáni billah ipe ara tá fi gbà pé ìyẹn nígbàgbọ́ sí ọlọ́run wa kutubihi àti pé ìyẹn sì nígbàgbọ́ sí àwọn tírà tí olúwọ bá sọ̀kalẹ̀ òun náà ni al-imanu ara rẹ̀ ní kíyàn nígbàgbọ́ bí anna al-Qur'ana kalamullahi munazzalu ọ̀rọ̀ ọlọ́run ọba ni tí olúwọ bá sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ni kí yíò nígbàgbọ́ bẹ́ẹ̀ wípé alkùrán kàlámùlọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ni àkọ́kọ́ nù munazzalun tí wọ́n sọ kalẹ̀ ẹni pé tó lú ọba sọ kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam ó di ìròyìn kejì tí ó bá lọ pẹ̀lú alkùrán tí a lọ tún yẹni pé al-Qur'an kò kí ń ṣe ẹ̀dá ọlọ́run ọba ìròyìn ẹlẹ́kẹrin mini ubada'a wa ilayhi ya'udu ọ̀dọ̀ ọlọ́run ni ó ti wá ọ̀dọ̀ ọlọ́run náà ni Qur'an ó sì padà sí Sheikh Islam Taymiya wọ́n jẹ́ kó yíwa ìpín tó ń jẹ́ àgbóyí àwọn sọ̀hábà tí wọ́n gbọ́lá tọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam òun náà ni kíyàn gbà pé al ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba ni a sọ kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ̀n ọba ẹ̀rí kọ́ lọ́wọ́ bá sọ pé iná àwọn ìgbìyànjú lọ́kọ́ mọ́ àyíwá ní olúwa ní tàbí ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba ni olúwa ní wa in ahadun minal mushrikina tí àwọn kan nú àwọn ẹlẹ́bọ ìtẹ̀járọ̀kà tó bá wá lọ kígbàmígbàmí wá bó kí annabi ṣàánú mi tó wá sáàdìyọ fa'ajiri ọlọ́wà ní wà annabi la yẹni pé dáàbòbò tó bá dáàbòbò yẹ hatta yasma'a kalama Allah tí ó fi wá rí di gbọ́rọ̀ tọ́mátì ní pé kí ni wọ́n ń gbọ́lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam kí ni nǹkan náà alkùrán ni ó túnmọ̀ sí pé tọ́bá ní alkùrán kalamullah ipé alkùrán ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ọgbọ́dọ̀ yà wá lẹ́nu torípé láti inú alkùrán gẹ́gẹ́ láti rí pé olúwọba fi rìnlẹ̀ yìí ipé òun pé yẹn gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó ó túnmọ̀ sí pé sábáfẹ́ súnyìn alukur'an agbọ̀dọ̀fi kàlámù wáyò rẹ̀ bákanáà munazalu ta sọ̀kalẹ̀ ohun ta sọ̀kalẹ̀ ní fún anabi sallallahu alaihi wasallam olùwọ́bá ní wa inna tanzilu rabbil alamin olùwà ní alukur'an yìí latanzilu rabbil alamin òun náà ni tírà òun náà nàzàlà bihi ruhul amin ruhul amin yẹni pé malaika jibril òun ni ó sọ kalẹ̀ ala qalbika litakuna minal munzirin ó sọ kalẹ̀ sínú ẹ̀mí wa nabi sallallahu alaihi wasallam kó bá lè mọ́ bí ṣe wà sí fáwọn ènìyàn pẹ̀lú èdè lámbáwá ó yanjú ẹni pé tó clear tí ó sí dàrúdàpọ̀ níbẹ̀ tí kọ̀ lọ́jú nítumà náà lọ bá fi sọ Al-Kùránì kalẹ̀ nítafẹ́ lò níbi òun náà ni pé tó wà ní pé tí ẹ ṣẹ́kọ̀ Islam tó níyà ní pé kalamullah munazzalun asọ́kalẹ̀ yẹni pé gẹ́gẹ́ bí wọ́n ṣe dá ọmọ ẹ̀dá mẹ́niyàn tàbí ẹ̀dá ọlọ́wọ́ bá làwá alkùránì ìṣe nǹkan tí a dá kí ló fà tó fi di pé àwọn irú àwọn ìròyìn yìí wọ́n fi ròyìn alkùránì òun náà ni pé ńgbà tí oríṣiríṣi àwọn àdìsọ́kàn bá ti ń ṣẹlẹ̀ àwọn táwọn ẹbá ń ṣàlàyé nǹkan nígbà mí yẹn ni pé definition kan tààrí kò nǹkan ìmọ̀ ń yàtọ̀ ní àsìkò sí àsìkò nígbà mí tí wọ́n bá ti ń lákìí sí pé àwọn èèyàn wọ́n tó ti ń gbé nǹkan mí wọnú ara nǹkan tá ń ń ṣe àlàyé rẹ̀ yìí tó a kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni tó bá ti ní al-Qur'an kalamullah munazzalun ó ti tó wọn bá wọn ní ayé ìgbà táwọn kan bá rí sẹ̀ ní nígbà tó di pé àwọn kan dé wọ́n ń ṣàtakò pé ó ní al-Qur'an ọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ọlọ́wọ́ bá bákan sínú lọ wọ́n mọ́ àpá súnà láti máa fi kò pé gẹ́rù makalúkín tí kọ́lá kùránì ṣe tó lọ bá dá yẹni pé kìí ṣe ẹ̀dá bí ti wà yìí àwọn olùwọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n sọ pé kùrán tí àwọn mọ́ sọ pé alkùrán makalu ó ní ẹ̀dá ọlọ́wọ́ ni kí wọ́n kí ń sọ̀rọ̀ olólọ́wọ́ ìsọ̀rọ̀ kí bó ní ìsọ̀rọ̀ náà ni pé wọ́n fẹ́ gbogbo tí ń jẹ́ ìròyìn ọlọ́wọ́ bá wọ́n takú láwọn ọ̀gbà bẹ̀lẹ̀ ó fi mà ipé nínú Islam ẹni pé láàrin àwọn mùsùlùmí àwọn shiri shiri si a bá ń rí àwọn kankan kí òun náà wá ní kí ọmọ ti mọ̀ fáwọn kan ti ṣáájú wọn tó ti burú jù bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀n kan kí o ní ọlọ́wọ́n ọba kò ní ìròyìn ẹ̀dàkùn ẹbí lọ pé àǹfààní wo ló fẹ́ jẹ́ mbẹ̀ bí tí ó ti máa rí àǹfààní tí ó máa rí àwọn hikma yẹni pé àwọn àríwòye tó lágbára lára àwọn àdìtọ́kẹ̀ al-Qur'an kalamullah ayni nur nke alkur'an makhluk kún lè dání wàlé ìsẹ́bí kalamillah kìí sọ̀rọ̀ lọ́wọ́ bá ìbá ní kílódé òní ọlọ́wọ́ bí sọ̀rọ̀ so kí ló ti lé wọn débi kọ́lọ́wọ́ bó yìí kìí sọ̀rọ̀ òní kí wọ́n dúndú pé àwọn ń tàwọn àwọn òní máa gba ìròyìn ọlọ́wọ́ bá wọ́n wá mọ̀ pé táwọn bá ti gbà pé alkur'an ìpí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ni tí wọ́n bá ní ni dandan olùpẹ́ ń tọ́ sọ̀rọ̀ yẹn ó ti ṣe kí ni ó ní ìròyìn ọ̀rọ̀ sísọ lára nù oníròyìn ọ̀rọ̀ sísọnù wọ́n ni táwọn bí lè gbá wọlé pé olúwọba ń sọ̀rọ̀ ipé alkùránì pọ́rọ̀ ọlọ́run ni a jẹ́ pé ní ẹgbẹ́ àwọn ti gbà pé ọlọ́run bá níròyìn náà tó sì jẹ́ ìlànà tàwọn ni pé gbogbo tí bá ti ń jẹ́ ìròyìn so wọ́n dìde sí wọn lọ́tún lósì tó kọ́lá dá pé irú àwọn àkídà yìí kò sí ní ayé mọ́ so but láti fi ṣàlàyé kí n tó ti kọjá tó ti ṣẹlẹ̀ so náà ni náà nírú àwọn eléyìí láti fi ṣàlàyé bá tó títà bá rí nǹkan tuntun mí náà káwọn fẹ́ àwọn tó ti le jù yín lọ wọ́n ti wáyé so lẹ́yìn náà ká tó ti lè mọ stand alùsùn náà wal jamaa tó lálómi kò mọ̀ kankan nípa ti ń jẹ́ al-Qur'an tí bá ní kùránì rẹ̀ kùránì náà tí ó sọ́rọ̀ lọ́nà àbọ́rọ̀ ta ní àwọn olùsọ́tọ̀ wọn kúrẹ̀ lómí ó ní pé ọ̀rọ̀ annabi ni tí kùránì tánàbí ẹ̀ kùránì annabi ni torí ilé yìí kò kí ń ṣe jamaa ẹni pé ọ̀dọ̀ rẹ̀ ló ti wá wà ilayhi yaʿūdu bákanáà ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní kùránì yóò sì tó padà sí yẹni pé tí a bá ń sọ pé min bada'a al-Qur'an tí a bá sọ kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá hadha káwọn kọ́ lọ́wọ́ bá ló ti wá pé ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ ọlọ́run rẹ̀ tí wọ́n ti ní pé ọ̀dọ̀ ọlọ́run ló ti bẹ̀rẹ̀ òun ni pé ọ̀rọ̀ tí innama yuqalu innama al-kalamu yudafu ila qa'ilihi ẹni tó bá sọ̀rọ̀ á sọ ọ̀dọ̀ ọlọ́run nígbà náà ló ti padà sí ẹni tó bá di nígbẹ̀yìn ayé anábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yíwa pé al-Qur'an yóò padà tó ṣe pé wọ́n padà wá gbé ńlẹ̀ yányán ẹ̀ ní rí kíkọ rẹ̀ mọ́ ẹ̀ sì ní rí kíkà rẹ̀ lórílẹ̀ ayé mọ́ sọ̀rọ̀ pé tó bá di ní ìgbẹ̀yìn ayé yányán so ní pé nípa al-Qur'an kalamullah tí wọ́n bá gbà pé Qur'an ọ̀rọ̀ ọlọ́wọ́ bá takallama bihi haqiqatan kí ó gbà kúlú ọba subhanahu wa ta'ala ohun gangan lọ́sọ̀rọ̀ ìjáde yìí kí al-Qur'an ọ̀rọ̀ rẹ̀ gangan ni yẹ gbọ́dọ̀ ní ìdálójú mẹ́ pé àbí ìgbà tí ó sọ ànábì ni wá ń fi títí ẹ̀ túmọ̀ rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bá sì ní kìí ṣe pé bóyá Al-Qur'an nìkan ni ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bá olùwọ́ba subhanahu wa ta'ala kana mutakalliman ó ti jẹ́ tó ti ń sọ̀rọ̀ kọ́lá kíwájú kí kí a nẹ́bí sallallahu alaihi wasallam kó tó dé ni ẹ̀rí pínú Al-Qur'an àná rí kìí sí pé eré alkùnrán nìkan ni ń jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run Ọba inú àwọn tíràtàgbàrà tó gbà fún Ọlọ́run Ọba ni inú ní gbogbo tíràtàbà ti jẹ́ tíràtàwà látọ̀dọ̀ Ọlọ́run Tawrat, Injil, Zabur àti Suhuf Ibrahim tó gbogbo ẹ̀ pátápátá mùsùlùmí láti tó bá kan lọ́wọ́ subhanahu wa bá ti wù Ọlọ́run Ọba náà ti mọ̀ ń sọ̀rọ̀ wà ìdá ṣá gbogbo àtúwá ti wù kí mo soro wa ida sa gbogbo wa sọ̀rọ̀ mi olùwọ̀bọ̀ yóò sọ̀rọ̀ mi kúrò lọ́wọ́ sọ́nà wata àlà ó sọ́nà alkùnrin pé laukana albaharu mai midadan da kalmata rabbi la nafida albaharu qabla an tanfada kalmata rabbi wa law ji'na bi mithlihi madada wani laukana albaharu mai dáadáa da kalmata rabbi tó bá shi kí bo bo do tin belaye na lo wa di ló di ink ní pé náà ló di tàdá ìkẹlmẹ́tò rọ́bí tẹwàá ní a máa fi kọ àwọn ọ̀rọ̀ lọ́wọ́ ọba kalẹ̀ lànàfidà báṣarù odò gbogbo ayé ìrìn tán qabla an tanfada kalimatu rabbi síwájú kí ọ̀rọ̀ lọ́wọ́ bó tó tán ìlọ́pù rẹ̀ nǹkan tó mú wá náà yóò tán ọ̀rọ̀ bò sí ní tán so òun ni pé irú ààrin tí a gbọdọ̀ ní nígbàgbọ́ nípa al-Qur'an wọn ni ká nígbàgbọ́ pé olúwa subhanahu wa وأن هذا القرآن الذي أنزله على محمد هو كلام الله حقيقة ọ̀rọ̀tí olúwọba al-Qur'an tí olóhun sọ kalẹ̀ fà náà yìí kágbà la kalamu ghayrihi kò kí ń ṣe ọ̀rọ̀ ẹlòmíì ṣékù tó wá ní wala yajuz kọlẹ́tọ̀ itlaqul qawl kama sọ nípa al-Qur'an bí annahu hikayatun an kalamillah ipe ń kàn ṣe hikaya ọ̀rọ̀ wọn ní kí sọ́rọ̀ lọ́n gangan ìtumọ̀ hikaya ni pé bí alágbẹ́já ń ń tún nǹkan tí ń sọ dandan kọ́ ni kó ṣe dédé bí n tí ń so ìbóhùn gangan ọ̀nà tí ń gbà pé tí mo bá wọ́n pé ń ṣe sọ fún àwọn ìdè tèmi tó fi gbọ́ yé náà ní sọ fún wọn tí Kùránì ò rí bá wọn òun ní pé wà laysa hikayatun an kalamillah kìí ṣe pé wọ́n yá nìkan jẹ́ òun bí fọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́wọ́ ba pé ìmàgbà ìmàgbà ó bá ṣe yé mi lè ṣàlàyé rẹ̀ fún ìrọ́ tó bá ti gbé fún Ànábì sallallahu alaihi wasallam gangan bọ́lọ̀ ṣe gbé fún bẹ́bẹ̀ nínú ti di kalẹ̀ awọ ìgáratùn àbíkẹ́ òní oúnjẹ ìwòye yẹni pé kò fi ń ṣe òun gangan bí kí ní ẹ̀kà ti rí náà word to word translations tarjamatul ma'aniya na tun da sai ko nan ko ni meaning translation so word to word translation gba mi eri àwọn mistake in bẹ̀rẹ̀ kete to ba ni to so gangan na ni wọ́n so. ìgbà mi ọ̀rọ̀ un lè má bara wọn tí agboyin wọn ni lọ sọ́dọ̀ àwọn tí ó fẹ́ bá sọ̀rọ̀ so amen to ba lo meaning translation òun gangan ẹni pé ọmọ ìtẹ́lẹ̀jà mọ́tòlẹ̀ alìmàníyà irú yẹn òun máa ń kó pé kí lọ́tọ́ bá sọ pé ń tọ́sọ́ ni wọ́n kẹ̀kùn kalẹ̀ fún ni so ọ̀nà tí ó gbà ẹni òun nínú èdè rẹ̀ torí òun gbọ́ èdè méjèèjì yẹn láti fi ṣe àlàyé fúnra wọn so àmá al-Qur'an kìí ṣe pé Ànábì sallallahu alaihi ń túmọ̀ èdè ọlọ́wọ̀n wa rárá bọ́rọ̀ ṣe gbé kalẹ̀ fún lẹ́nu ànẹ́sọ̀rọ̀ sọ́lá ló gbé gbé kalẹ̀ fún àwọn sọ̀hábà rẹ̀ irú ọ̀nà láti mọ̀ wípé níbi àwọn ààyè oríṣiríṣi ẹwù lápẹjúwe rọba ní kúl ya ayyo alkafirun la a'budu bí sọ pé ìyọ́kàn ni ìtọ́kàn ẹ̀kọ́ sọ fún ọ̀nà ní pé ṣẹ́pẹ́ tó fa sábà bí kúrẹ́ ọ̀yọ̀ kẹfìrún onípa nǹkan wá bá ipé wà náà jíkájọ ní ìṣepọ̀ kàmọ̀ sí ọlọ́wọ́ bá rẹ̀ níjọ́ so lọ́lọ́wọ́ alẹ́rẹ́sà ní sọ̀lọ́ sọ́nà pé kúl ya so ó túmọ̀ sí pé olúwọ́ bá sọ́nà wa ta'ala bọ́lọ̀ nílà ní sàtọ́làm ti gbé fún alẹ́wọ̀mọ̀ yìí tó a pín bá ń ṣe hekaya ni àbí ń sọ pé ìbára pé nítorí ọba wí náà ní ìgbà yìí ń sọ fún yín gẹ́gẹ́ bí ó jẹ wá lọ́tọ̀ tẹ̀ tẹ̀mí ìyẹn di kó fi kúlé ti máa lọ́kàn ní wà lọ́ ayyuhal kafirun la a'budu ma ta'budun nǹkan tó àmọ́ kúl ó túnmọ̀ sí pé bọ́lá ṣe gbé fún alẹ́kìtọ̀ lọ́wọ́ ìtọ́lọ́ náà ni ti gbé fún alẹ́kùnmọ̀ yìí وليس حكاية بأن وليس ولا يجوز إطلاق القول بأنه حكاية عن كلام الله أو عبارة بل إذا قرأه الناس لا تقول طيوة من كتابات عن القرآن أو كتبوه في المصاحف أبو يقوى القرآن الانتفاع لم يخرج بذلك أن يكون كلام الله تعالى حقيقة ثم تبين أرى الله بعد الجنة lódòdó náà ni tí ọ̀rọ̀ ọlọ́run gẹ̀gán náà ní jẹ́ tàbárí nínú Al-Qur'an bí ẹnìkan kó kalẹ̀ ọkọ̀ bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin ká mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n kọ sínú tírà yìí abẹ́nìkan ló ọ̀rọ̀ lọ́wọ́ bá ní kàlẹ̀ lọ agbọ́dọ̀ gbà púpí tí tí ń ka jáde yẹn ọ̀rọ̀ lọ́wọ́ ni lam takhruj bi dhalika an yakuna kalam Allah ta'ala haqiqatan tó ń ti bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ sọ pé ọ̀rọ̀ yìí kò kí ń ṣe ọ̀rọ̀ ẹni tó sọ gẹ̀gẹ̀ láàpọ̀ sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ bí ẹni kan jáde nísìn ọwá bú èèyàn láńlá kan bí ó kọrin bú so irú ẹni tó kọrin bú tó kọrin bú yẹn láńlá wọn bí ó kọrin bú president àbí gọ́ọ̀fún ni a lágbájá ẹmú ẹmú so ẹ̀rí pé tẹ́lẹ̀ bá ń kọrin wọn kìí tó ní ó tó bá ti àtúkọ̀lá gbófin lélẹ̀ pé ẹn tó bá kọrin báyìí wọ́n sọ pé ẹn tó bá kọ orin lágbàjá orin tẹ́nìkan kọ tó ti wọ́n dàpọ̀ ẹni ìwé sí náà fi ní pé gẹ́gẹ́bẹ̀ náà ni ẹni tó bá sọ̀rọ̀ tó bá kàlùkù án lẹ́nu ọkùnrin sọ pé lágbàjá ní sọ̀rọ̀ dídí ń kàlùkù án ni ọ̀rọ̀ ọlọ́wọ̀ ọba ni náà ni ولا يضاف إلى من قاله مبلغا مؤديا àní fi ọ̀rọ̀ tìfẹ́ni tó ṣe pé òun kàn ń gbé ọ̀rọ̀ jáde tí ń gba ọ̀rọ̀ látẹnẹni tó sọ tí wọ́n ń gbé kalẹ̀ fún àwà àdẹ́sọ̀kún ló sọ̀rọ̀ wọ́n ni àfá bú ní a sọ́rọ̀ yàdí àkání sọ́rọ̀ ń jáde so iná innama al-kalam ọ̀rọ̀ tí a bá sọ innama yudafu haqiqatan ila man qalahu mubtadi'an in tó sọ́rọ̀ yẹn náà ni wọ́n sọ pé ń sọ ọ̀rọ̀ ibi àtàlọ́sọ̀rọ̀ ah, so wọn ní wò pé ẹni tó bá gbé e tó rọ jáde fún wọn ni wọ̀ iná ọmọ tó kárí so ẹgbẹ́ náà ni tí ẹ bá sọ̀rọ̀ bú jáde ẹni tó bú yẹn ni wọ́n sọ pé ó sọ̀rọ̀ bú kìí ṣe ẹni tí ó gbé jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ẹ bá ń ka alkùrán àbí bẹ́ẹ̀ni wọ́n ka alkùrán á mọ̀ pé ẹni yìí ò ọ̀rọ̀ ní ń àmá òun kọ́ ló ní pépà yìí so wàídà sami'nahu min qari'in naqulu hadha al-qari àtàbàgbó tẹ́nìkan ka al-Qur'an an yẹn tí ń ka al-Qur'an yìí yaqra'u kalam Allah ọ̀rọ̀lọ́ ní ká àmẹ́ nasma'u sawtahu amóhun ti bóyá ẹnìkan jẹ́ Abdullahi wọn ka al-Qur'an a ni Abdullahi ń ka ọ̀rọ̀ Ọlọ́run àmọ́ ohun ti ẹ̀là ń gbọ́ eré yóò tó gbọ́dọ̀ dárú kọ́ wá ní yé Ọlọ́run ń sọ̀rọ̀ yìí ọlọ́ni à ah, ìyẹ́ tó yáyà kú yanu so ọ̀rọ̀ ọlọ́run ní jáde lẹ́nu rẹ̀ àmú tí ẹ̀ náà ní ń gbọ́ tí ẹ ti báhùn asọ́tù sọ́tù ohun tí ohun tí gangan ṣẹ́mọ̀ ẹni tí wọ́n máa ń gbọ́ bóyá rédíò wọ́n máa ń ka àwọn bóyá àwọn àgbà ya bí àwọn ìwé yorùbá kan àbáwọn bí àwọn novel sọ máa ń ṣe nínú orí tó máa kà so ya tí ń ka ya ohun tí ẹ̀ ya ń gbọ́ àmọ́ ọ̀rọ̀ ẹni tó ka tó kọ ìwé òun ọ̀rọ̀ rẹ̀ ni nínú wọn wà létí tó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ náà sọ àwọn afá òun ni kọ́rí والقول قول الباري فصوت الذي نسمعه صوت أن الإنسان الذي قرأه أمني الأنبو أما ọ̀rọ̀ ẹni tí ó sọ̀rọ̀ gẹ́gẹ́ á dá padà sípìnlẹ̀ ẹni tó lọ́n tó ní ọ̀rọ̀ náà ni pé ògbà tí ẹ bá ti gbọ́ ẹni tó ẹgbẹ́ irú àkídà yìí bá ń bẹ nínú àdìsọ́kàn rẹ̀ gbà tó bá ti gbọ́ sínú kankan al-Qur'an yóò mọ̀ pé á jẹ́ ń tẹ́tí gbọ́ wáyé dá kúrò al-Qur'an فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لعلكم تُرْحَمُونَ قل وأنت فاتنك القرآن فاستمعوا له اتتك ما ضع ترككني ورلو بالهم ضع وأنصتوا إذاك ججي لعلكم ترحمون كبالي كلا لوبا تركني باتن ضع أتنتين ضع أتنتين كا عبادة يعني في جسني èyàn mọ̀ ní ládá bí ọba ṣe ń ṣe gbúrú eléyìí iná gbọ́ta kọ́ra kọ́rin aukatabawu aunasáka wulam yakun jìlìdálika an yakun kalama ni so tí ẹ bá ti di pé gbogbo àtọ́bá kọlùkùránì kalẹ̀ sínú pípà tààrí iná na ti ní pípa bá rí àwọn bóyá pípa alkùránì àbí pípa kẹfí tí ó gbọ́dọ̀ fi Kùránì gẹ́gẹ́ ṣe yẹn gbọ́dọ̀ fi fààrin náà ṣe so yẹn gbọ́dọ̀ mú wọ toilet yẹn gbọ́dọ̀ yẹyẹ rẹ̀ yẹn gbọ́dọ̀ tẹ́mọ́lẹ̀ tukuru eléyìí tí ó fi wá ṣe ní pé àtẹ́bá bá Kùránì tó já kalẹ̀ àbí wọ́n ti kọ́ àwọn kẹ́kẹ́ kalẹ̀ tó jẹ́ nǹkan tó kọ Al-Kùránì tó kọ sínú òwe torí yẹn kí ọ̀rọ̀ àwọ́bì kan tí wọ́n fi há lára ògiri tàbí tí wọ́n bá ti láǹfààní àti ríbi kan tí wọ́n fi há yẹn

ليس كلام الله الحروف دون المعاني اغبر ní pé àwọn ará fi nìkan na Ọlọ́run àmọ́ ìtumọ̀ tí ń wà ńbẹ̀ kìí ṣe t'Ọlọ́run kìí ṣe ìtumọ̀ t'Ọlọ́run ba kí ó ní pé èmi ò gbọ́ yé bá wọn ṣe kò ní dìka gbọ́ yé gẹ́gẹ́ bọ́lọ̀ tí ní ká gbọ́ yé wọ́n lè gbọ́ kúránì yóò bá ti wọ́ kọ gbọ́ yé tó bá ti wọ́ tọba ní kílódé kò dájú dájú ní kìí ti pé àgbóyìn gangan kan ní ìrùkúlé ayọ̀ alkáfirú kìí ti kìtìrí ọlọ́run wíńbẹ̀ ya dalkafirú ní ààrẹ tí ọmọ tí ń jẹ́ kàfirú ní so náà ló fi léwu kó jẹ́ ọ lè mọ̀ pé báwọn làwọn sọ̀rọ̀ ti gbọ́ àyà yìí yẹ lọ́dọ̀ àmẹ́rìsọ̀ bá ọ̀rọ̀ ẹ̀wọ̀n mo أنا منت إنما الحياة الدنيا لعب ولهو وضينة وتفاخر وتكاثر في الأموال والأولاد كمثل غيظ أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا مثلا هو أنت أنشم يا لعب إرني ولهو eré àgbàlagbà ni wọ́n zínàtù ọ̀sọ́ ni wàtàfáàkùrùn ìmá ṣefà láàrin ara ẹni ni wàtàkàáfùrù fil amwali wal aulad ìmá wá ọ̀pọ̀lọpọ̀ owó àti ọmọ kọ́pọ̀ lọ́lọ́ kálukú bá kiri ayé ọwá ní tó ṣe pé ìmọ̀ ń ṣe kìkìrí lè mà nàbá tuhu irúgbìn tí ma ń jáde níbẹ̀ bó ṣe túnmù ní rédíò wọ́n á pè tàbí mo pẹ́ ní ọkùnṣẹ́ ìrìn kàbáhùn sẹ́ni ó sì ní ń dáàbòbò bàjẹ́ ni ń fi áyà yẹn ń fi ń dáàbòbò ni ń fi ń dáàbòbò súfí olóhun fẹ́ mú wá pé ń táwọn súfí lọ́wọ́ òun nìkan ọ̀káyé yìí kún súfí ọ̀káyé kan wá ní áyà tí wọ́n gbẹ́mi lé òun náà wọ́n ní ipe ẹ̀dàkùn ẹmọ owó àwọn ayàfẹ́ bá ń kàràdà ẹmọ owó ìtumọ̀ rẹ̀ ó ní kí ló dé mo ní ẹ̀ ń tútukútù níbi ayàkùnrin tẹ̀tù ni o ní ìtukútù wọ́n lòun tú wọ́n ká ayàkùnrin lòun fún wọ́n ní kí n túmọ̀ túmọ̀ túmọ̀ tẹ̀tù yìí àjẹ́bẹ̀ kò fàárọ̀ nàbàtù tó ṣe pé àwọn irúgbìn rẹ̀ tó máa ń ṣe kèfèrí ní èèmà mú níbẹ̀ tẹ̀tù ni ó ní ẹ bóníkà tú kí lọ́ àmì ẹ̀mọ̀ kò fàárù ní kẹfẹ̀rí dẹ̀ nìmọ̀ àà ah, kẹfẹ̀rí kọ́ ó ní kí n sọ fún mi ní sọ fún yín ẹ lọ lè wo àwọn gbogbo tafsiri ayé ìsọpáti kan níbẹ̀ ìsọpáti ẹyọ kan gbogbo tí tafsiri ayé kò fàárù kìí ṣe kẹfẹ̀rí ní jẹ́mẹ̀ ah! wọn ni àkọwà ah, wọn sọ tó gbogbo nǹkan lòun mọ̀ tán wọn tẹ́rin so inú wọn sọ àgbẹ̀ ní jẹ́ báwọn àgbẹ̀ ẹ̀wọ̀n tó wúrò pé kébìrí ni lẹ́tì ni àgbẹ̀ ní náà ní jẹ́ so náà ni ìtumọ̀ al-Qur'an ìyẹ́ ma fìlàkà ìyàn sọ pé fìlàkà ìmẹ́ tú man fasara al-Qur'an bi raihi akhta'a wa law asaba ẹni tó bá ń fìlàkà ìrẹ́ al-Qur'an kanáà tọ́lá fòrí bẹ́ẹ̀ ó ní àkọ́tọ́ àtúrà Abubakar Siddiq ó lé nìyẹn ṣe mistake falau asọ́ọ̀bà kọ́nà tó bá ráìtì gan torí kìí ṣe pọ̀ mọ́ pẹ̀lú pọ́jọ́ lójú tó gan mistake ló ṣe so òun ni pé al-kuffar nílẹ̀ ohun tí ń jẹ́ bẹ̀ ni mọ́ra ẹ̀yìn àgbẹ̀ bẹ́ẹ̀ náà ni inú al alkùnrin wọ́n bá ní alladhina amanu wa lam yalbisu imanahum bi dhulmin láwọn tí wọ́n nígbàgbọ́ tó wá yé kí azulm abùsí kó lọ́pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn so ẹ̀rí pé ta bá ń gbọ́ abùsí nílẹ̀ ìrìn pé abùsí tí yẹn ń ṣe fọ́mọ́lá so olúwa ní àwọn ènìyàn yìí ẹni tó bá ti pé ọmọ bá ru abùsí pọ̀ mọ́ ìmánì rẹ̀ irú àwọn ènìyàn kò ní ní fọkànbalẹ̀ láyé kò ní wà kí ni àwọn ìgbà táwọn sọ̀rọ̀ àgbẹ̀gbọ́ yìí ó kà torí zulmù táwọn ti wùnà ní pé zulmù àbòsítáwọn mọ̀ wọn ni a ayúnà lámí ọ̀zùlùmù lọ sàbò tálẹ́ntì sàbò kọ́lá fèrè ara ìrìnyẹ mọ́ sàbò fún gbàmí àánẹ́gbà sọ fún ọ pé kìí ṣe àbòsítẹ̀yìn orò àbòsítólówó bá ń wíyà لقمان يقول لابنه إن, يعني إن الشرك لظلم عظيم أنا يواتف وباهم سوني في تمرنا أولو بالوني وهو كلام الله حروفه ومعانيه أرى فيره أدولون رتوا معانيه إتما تني أدولون بالتوا laysa kalamu Allah al-huruf duna al-ma'ani agbọ́n tó pé ara ayà nìkan àbí àwọn ara fi nìkan kò sí tó kan ìtumọ̀ ń bẹ̀ wọlẹ̀ ma'ani duna al-huruf agbọ́dọ̀ ní ìtumọ̀ nìkan àwọn ìtumọ̀ ní kò sí tó pẹ̀lú ara fi rẹ̀ so ni pé bá a ṣe ń pè jáde lẹ́nu yẹn gan-an àtọ̀lọ́wọ́ ló ti wá náà ni àfáàgbọ̀n ìṣàlàyé kí tí ma fẹ́ ka al-Qur'an yẹn gbọdọ̀ lọ lè máa ka gẹ́gẹ́ bí ó ṣe wọ́n látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam náà ni kíyàn lọ lè kọ́ tajwid kíyàn kọ́ tajwid kó tí ẹ mọ̀ Qur'an ká fi á tó ká tó ní máa ka nǹkan mi ṣùgbọ́n tó sọ pé alhamdu alhamdu alhamdu ha ha náà ni ọlọ́run bá sọ fún àlẹ́ ìsọ̀lọ́ ọ̀tọ́lá kìí sí amúdú tẹ́tìrí al'amúdú àti alhamdu ó ti ní ìtumọ̀ oríṣiríṣi ní ìdí lárọ́wá tàbí alhamdu ọ̀pẹ́ ní yẹba ọ̀rọ̀ alhamdu ìgbàgbọ́rọ̀ long time ẹ̀dọ́kùn rabbil alamin alamin alamin pẹ̀lú alàmínà ẹni tára ń ní níjẹba àìlàmín lórí bá ń gbogbo àgbàlá ayé so lè kùnà pé iye gbọdọ̀ ká al-Qur'an pẹ̀lú hara fi bó ti já lọ́dọ̀ ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ náà ni kí o tún wá gbọ́ yí pẹ̀lú ìtumọ̀ rẹ̀ tó wá wá lọ́dọ̀ ọlọ́wọ́ bàbá ṣéhù adam dákùn tí ń tọ́ wá látọ̀dọ̀ lọ́rùn tí ìtumọ̀ rẹ̀ gẹ̀gẹ̀ lélé yìí tí náà sọ̀fá tí tó lọ bá ń pè sọ̀fá nù tẹbí sọ̀fá tó lọ bá ń rí náà ní pé òkè sọ̀fá ní Mẹ́kà wọlmọ́rùwata àti òkè mọ́rùwà wọ́n ní sọ̀fá ẹ̀yàn bàbá kan ní àwẹ́ ìta lọ́rọ̀ àbẹ́ tó kàn á kí wọ́n lọ lásán ẹwọ ẹwọ àdánwò lọ́dọ̀ ọmọ ẹwọ ẹwọ ẹwọ àdánwò táwọn èèyàn kóra wọn tí ẹ́ so lè fún mọ̀ pé aburúlá ńlá iná láìmọ̀ àwọn yóò tó wá tó hó tó hó so wọ́n tó hó gbúrú eléyìí ni fún èèyàn tí

irú ẹni yẹn ó mì pé ya'taqidu anna Allah subhanahu wa ta'ala mutakallim ló gbà pé olúwọba subhanahu wa ta'ala ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run tẹ́pẹ́ tó bá ti gbà pé Kùránù yìí ọ̀rọ̀ ọlọ́run ni ìtumọ̀ tó yàn sọ́rọ̀ ní pé ọlọ́run ọba ti sọ̀rọ̀ ní ọ irú ẹni ẹwà ní wà àṣẹ́kọ̀ọ́dú wàtàkùránà ní kẹlẹ́mì yàdà kùrán ẹni yóò wà dá lójú pé kùrán yìí náà ara ọ̀rọ̀ ọlọ́wọ̀ bá ní so kìrìsìtò nìkan tàwọ́rátà ọlọ́wọ́ ní injil ọlọ́wọ́ ní zabur ọlọ́wọ́ ní torí ẹni tó bá gbà pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní yóò ṣàǹfààní ah, ni tí mo gbọdọ̀ máa lò ní àmẹ́ni tí kò gbà tí ẹ̀kọ́ tó bá ní bàbá rẹ̀ ní kí n sọ fún ọ báyìí tọ́kọ́ bá dá lójú pé bàbá mi ló ní kí n sì kí ní ìlú sọ ẹ̀rì pọ mú sí kí ni yọ́nà lè ṣe wọ́n bá ní bàbá rẹ̀ ah, ń gbọ́gbẹ́ àkúndé ọ̀gá àìrọ̀ a ní ìsìn wọ́n ti wà lè wọ́n náà wọ́n lè dárí sáàbùn ọmọ pàdé wọn ní kí n tó wá ẹ̀rìkọ́ mọ̀ lẹ́sẹ̀kẹ̀tẹ̀ ní ó kéèrè pẹ́ ni gangan ló mú lọ àmọ́ọ̀rọ̀ bàbá rẹ̀ tó gbọ́ náà ló mú lọ ó pàtàkì ọ̀rọ̀ àwọn oríṣìíta yẹn jẹ́ òpin al-Qur'an kí ti kékeré ayin ọkà lọ nínú mọ́ lórí ọ̀kadà ọkà gbé kúrò ní ọjáde báyìí wọ́n ti já wẹ́lẹ́wẹ́lẹ́ ọkà fọ́nì mọ́jú mọ́ báyìí ọmọ ọmọ báyìí ló ti fọ́ báyìí wọ́n wáyé àwọn so irú nǹkan báwọn làwọn tẹ́bi tú ẹjọ́ ká wọ́n tún ní àwọn àwọn ìṣúra àti sáré ń tara rẹ jẹ ogun ọ̀nà tí àwọn ọmọdé wọn bá kan tó bá yẹ tí wọ́n ti nà wọ́n fa al-Qur'an so ẹni tó bá gbà kọ́rọ̀ lọ́wọ́ ni tí yóò láyà láti lè mú kó fán kí ni ọ̀fọ́ ọ̀rọ̀ lọ́wọ́ba káti àwọn tó sọ pé àwọn tí wọ́n tẹ ọ̀rọ̀ lọ́wọ́ba mọ́lẹ̀ wọ́n ní ìṣòro kan bẹ́ẹ̀ nìkan ọwà lọ lè bá ọwà sọ fọ́ọ̀rẹ̀ rẹ̀ kọrẹ̀ wá ní ààyè mọ̀ dídì kan sórí tó ti wọ̀nyí gẹ̀gẹ̀ yìí náà náà ló ṣe mí náà ó sì yanjú ìmọ̀ lọ́dọ̀ àfà òun mọ́lọ́dọ̀ àfà so n ta náà láti fún náà ó ní kí ni oníkọlọ̀rọ̀ Kùránì tuntun ra Kùránì tuntun kó wá sí ní ìdáléjì ìdáléjì Kùránì gẹ́gẹ́ oníkọ́ sí méjì kalẹ̀ báyìí kó gbé ẹ̀tẹ̀ kan lédì kó gbé ẹ̀tẹ̀ kan léyà ẹwù wọ́n lápàá tó wọ́n sọ pé kò sí gbogbo tó bá lè tó wọ́n fi yanjú yẹn tó wọ́n wọ́n tẹ̀kùrá ní mẹ́lẹ̀ wọ́n fi yẹn gbogbo tó bá sọ̀rọ̀ wọ́n ẹni tí ah kùránì ah kí n ti sí mọ́ yàmọ́ sí nílọ kọ́ yàmọ́ sí mọ́lẹ̀ ah èmi ti ń tẹ̀kùrá ní so ẹ̀rù wá bá ẹni tí wọ́n sọ̀rọ̀ ìfẹ́ mi

wàláì sọ ilẹ̀ àwọn àwọn lọ́nkàlì ìjú tọ́mọ láwọn ti lọ́nkàlì ó sì káàkiri wọn ní tọ́mọ ti kùránì ṣe nù ìwó lọ kẹ́kà kùránì kó wá tó sọ sútì sẹ́nu kọ́mọ láà sí ẹnu rẹ̀ lékéwú lẹ́tẹ́sẹ̀ yí wọn lékéwú wọ́n ni káwọn ọmọ yọ́ ya kùránì lẹ́wọ́ lọ́wọ́ wọn ní ra sútì wọn kọ́mọ láà tọ́mọ játa kọ́mọ játa ẹ́ ọmọ mátajẹ àbí wọ́n tó gbá kàrí lépo tí wọ́n tí wọ́n ti ka kùránì mẹ́jà kàrí lépo sí àbí àbí kama láìlá aláwọ̀ yóò ṣe àbúrú pẹ̀lú Al-Qur'an ilé kéwù ní ọ ọmọ tó wá ti pé lè kéwù ló ti kọlu eléyìí ilé kéwù tó wá ní o tó wá gbé ọkọ̀ súnà lérí gbọ́gàdà ogbókọ̀ súnà lérí súnà bẹnu ọkọ̀ lè kéwù ẹ̀sìn ní kama jata kama jẹ kama lásù ti fi kàkùránì wọ́n ya kùránì lọ lọ ngbúrọ ọmọ ẹgbẹ́ jáde lọ tí ó ti sọ fún tí bá ti sọ ní tọ́lọ bá kẹsànú tí wà gbà pé kèsì ọ̀nà àmì rẹ̀ ń pè ní sí

إبراهيم بن أدهم والقرآن وما أنزلنا عليك القرآن لتذكى إبراهيم بن أدهم آه إلا تذكرة لمن يخشى إبراهيم بن أدهم مكبت أتجوه نبا سرقوا كان تضع في القرآن قرأ لهم so gbogbo àwọn kan tí ó jẹlẹ́bọ tí ó jẹlẹ́bọ lẹ́kẹ̀kẹ́tẹ̀ tí pé ń jẹ́ ìyà ni kúfúrú náà àwọn èèyàn lọ dẹ́wọ́ pẹ̀lú alkùnrán tó pọ̀ lórí ṣiríṣiríṣiríṣi ẹni tó bá gbà pọ́n lọ́wọ́ bá ní wàlá ikú ní tẹ́lọ́ bí ó ti nígbà kẹ́ yí túnmọ́ rẹ̀ padà bẹ́ẹ̀ ni nígbà kẹ́ yí lílò rẹ̀ padà búlẹ̀ ti gbà tọ́rọ lọ́wọ́ bá ní tẹ́wà sọ pé wọ́n fẹ́ ọ̀hàn ó tó wá fọ̀ ọ wà mú ọ wà bí ọ pé sáà nẹ́bì tó lọ́wọ́ bá fún sọ́kọ́ sọ́hàn tó mú anẹ́bí tó wá sàlàyé ọ̀nà tó gbà lo alkùránù yìí fún ọ kí ló dé tó mú yìí kó lò ọ̀nà yìí tó wá rọrùn kéte pé kò tó rọrùn yóò jòkó náà ní o mọ̀ fúnlọ́mú fúnlọ́mú fúnlọ́mú lọ́rùn-ún tó bá ìtìkà tán yóò sì tọ́ sí ó ti tán ó ti tán àjíkọ́ kàtínú omi yẹnà tún lẹ́rì tí kàtínú omi kó wọ́n mú ó ti tán ṣùkàtà wá tó sọ àwọn tó ti pé wọ́n ẹmú látoríkòdì ẹmú kúrò látoríkòdì àtàyà ń sà yí àbí ẹbọ pẹ̀lú ọlọ́run fún àwọn ẹni ah ẹgẹ tí ọ ti mọ̀ pé ìṣù ni yíò ṣe àwọn tánlọ̀ dí ògún nìsìn ìrí dánfẹ́ àwọn tánlọ̀ dí olórúkọ jésù dánfẹ́ ó ti máa ṣe nǹkan ṣe kọ́lọ́kàn wà ọ̀nà tẹ́ ṣe gbà ṣe nǹkan yẹn lọ́kàn wà ọ̀nà tó fẹ́ gbà ṣe ní ọlọ́kàn wà ìpé ọ̀nà wo lọ fẹ́ gbà ṣe ní ẹni tí ọ̀nà tó kí ní òfin kírẹ̀ sí wa ṣẹ̀kọ́ àtàlá ń ṣe mathematics yìí wọ́n yá ń kà bèèrè kọ́ yá kẹ́ sọ́ọ̀fù kìíní yìí wọ́n wá lọ́sàlẹ̀ ọkọ̀ pàtàkì ìsàlẹ̀ pẹ̀pẹ́ tí ẹni wọ́n kàn ah, mọ́ ní kí ọmọ ní pé kò nídi kájájú ní pé yíò tọ́ lánàbí ṣe bá lọ́sọ̀rọ̀ sọ́nà ní kíyàn ṣe tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ yẹn wá fi jìnà lọ́rùn yẹn wá bìtì náà so irú ẹni pé ẹni pé kí ẹ gbọdọ̀ gba ṣẹ́bá ń sọ pé ìgbàgbọ́ nípa Al-Qur'an gbogbo àwọn tó rọ̀ mọ̀lẹ́rẹ́ o tí ó bá mọ̀ kọ́rọ̀ Ọlọ́run bá ní ẹni ò ní gbọ́rọ̀ Ọlọ́run àdúkù tí a mọ̀ kọ́rọ̀ Ọlọ́run bá ṣe gbọ́rọ̀ Ọlọ́run ṣe وإذ ابتلى إبراهيم ربه ah. Ibrahim àwọn náà ni Ibrahim àkọ́kọ́ náà ni à ah. nínú Qur'an gbogbo eléyìí kí ní ń fa àìmọ̀ pàtàkì al-Qur'an àìmọ̀ bí al-Qur'an ṣe pé ọ̀rọ̀ Ọlọ́run bá tí ó bá ti jẹun lójú pé ẹ̀tẹ́yàn bá ti jẹun lójú ọ̀rọ̀ ènìyàn náà lè jẹun lójú ẹn tọ́rọ̀ rẹ bá jẹun lójú wípé ènìyàn náà jẹun lójú nù ní tẹ́tì mẹ́jẹ fún ilápòjú ẹ̀kà nípa kí bí ọ̀rọ̀ bá ṣe wé tó lọ́dọ̀ yàn bẹ́ẹ̀ nìyẹn ṣe wé tó lọ́dọ̀ lẹ́mìyàn ni aláìsẹ́bà fáwọn yàn pé ìkúnlẹ̀ yóò dáa ẹmọ́kúnlẹ̀ máa mọ́kúnlẹ̀ máa ní pí ní àmọ́kún ní gangan ìdíkiri gbogbo aláti ń pọ̀ ẹ̀ẹ́sẹ̀ gbé nǹkan kan dé níka ọ̀dá ṣe kamal nǹkan sọ ni òní ṣe gbọ́ yóò wò bàbá náà nílò tọ́ bàbá ni ọlọ́mùtúwá ah, ọ̀gá àìmọye òbí òbí ọmọ ní kó yàrí yàrí yàrí yàrí jẹ́ wà sí fún kò ní gbọ́ sáàrọ̀ ilé àwákàmọ́lì fún ìwọ̀n tó bá ti gbọ́ báyìí yóò farabalẹ̀ ni ìjọ́ tí mo fílẹ̀ ọjọ́ kàmọ́lẹ̀ yìí bàbá kàmọ́lẹ̀ rédíò ní amúnẹ̀fẹ̀mù àìmọ́yàrẹ̀ ni wọ́n kọlù ní pé hé ọlọ́sàánú àwọn ẹlùmíò ni wọ́n ti dábí rú ẹlùmíò ni wọ́n ti dẹbí ọ̀rẹ́ wọn rú títò wọn tọ́rẹ àwọn ọmọ ọ̀rẹ́ wọn tán ṣe súnmọ̀tẹ̀ ìkúlẹ̀ wọn tán ọgbọ̀rọ̀gbà ayíláyé ọgbọ̀rọ̀gbà fún wọn táwọjọ fínà mọ́ wọn ni ayé alọ́ lítà tó fèrè á pẹ̀lú ògbọ́lọ̀ wọn ti àtúnṣe rẹ̀ wọn tó fi sùkílọ́pàá ọ̀rọ̀ bàbá òun gbé tìlẹ́mì wọn

ó pàtàkì ọ̀rọ̀ ọlọ́run sòtórí àmẹ́sọ̀lọ́ ọ̀sánláàrùn kò kọ́ àbáhùn àwọn sálàpù kọ́ àbáhùn àwọn kiri ó lọ́mọ ń gbé báyìí sí ìdìrí ọmọ agbóná lọ fẹ́ sùn wàtí kùránì rọrí à kùránì kùránì òkèrò stéjì kùránì ẹ̀yọ́gbọ́n lórí ẹ̀kọ́ gbọ́dọ̀ tóbi tó bá wọn lọ́jọ́ rẹ̀ títóbi tí kùránì ó tóbi lẹ́nu ẹni pé kí náà lẹ́nu ní ká ti sábà ń wá ìṣọ́ òun ṣọlọ́run ní kọ́ ká kúrò àwọn ọmọ ìfọ́làkì cloud rabbit náà mẹ́ta mẹ́ta olówó àwọn mẹ́ta olówó kàfíìn mẹ́ta lọ́tọ̀ fatia alislam kùrìsì amẹ́nà rasul ẹ̀hẹ́ bá ti kàtọ́ bá wọn kó tóbi lẹ́mìí rẹ̀ pé mo ti fi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá mo ti fi ṣọ́ra mi ó ti tán tí ń jẹ́ pé ìyẹn pàtàkì ọ̀rọ̀ ọlọ́wọ́ bá mi bó ṣe ní kò lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe lò tó ní jẹ́ pé ìyẹn pàtàkì ọlọ́wọ́ mi ká fẹ́ sọ ni pé alukọ̀rọ̀ ọlọ́wọ́ bá ni so kìí ṣe ọ̀rọ̀ ẹni kankan kúrà kìí sọ̀rọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam kìí ò sì gbá lọ́dọ̀ ọlọ́run kó wá ń ṣàlàyé ní túmọ̀ rẹ̀ pé òfin ìgbà gbọ́ wọn lọ́wọ́ onye èdè kọ́lá kìí de ìbò àwọn kìríòm gan àwọn kírísẹ́nì ẹ̀ gan wọn ò gbọ́ èdè ara ń tọ́lọ̀ ní sàánù mùsùlùmí nínú ìsìláàmù gbogbo tó bá ti fẹ́sì ìsìláàmù ó bọ́ èdè tọ́lọ̀ fi sọ tíra rẹ̀ kalẹ̀ ó bọ̀ torí pé kí ó kírun náà ló fi ka níbẹ̀ so ni sọ̀rọ̀ bó ṣe gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni jìbìrì ti gbé lọ bẹ́ẹ̀ lónà ṣe gbé fún àwọn àlùmọ̀ yìí àwọn àlùmọ̀ àwọn sọ̀rọ̀ nẹ́bí náà bá náà ṣe gbà lọ́rọ̀ rẹ̀ gẹ́gẹ́ náà ni wọ́n ti kọ́ bó ṣe wà náà ni kò dínkù kò sì lé sí ìtì ń bẹ níwájú ìwà àdúrà bá ti fẹ́ gbé lọ́wọ́ báyìí prọfẹ́sà àdúrà nù kúránì sí ìwé àdúrà lásán ìwé àdúrà ni tó bá ti láti àdúrà láti àdúrà mẹ́ ìwé òfin ọlọ́wọ́ bá ní kọ́lẹ̀ lórí tó sọ kúránì di ìwé mùjẹmùjẹ wọ́n ti pẹ̀rẹ̀ tán wọ́n ti ké kúránì tán kò tó yọ ọ̀rẹ́ jù àbíkájú àbíkájú ẹran وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عليكم السلام Thank you náà tí wọ́n bèèrè ní pé ǹjẹ́ mọ́ ọ̀yọ́ Bukhari àti ọ̀ṣin Muslim ǹjẹ́ àdẹ́sìtò àyíkò wà ń bẹ̀ ipé tó bá ṣe pé kò sí àdẹ́sìtò àyíkò ń bẹ̀ ipé àwọn ìyá nàbí àtàbà nàbí tí ọmọ iná ni wọ́n ipé ọlọ́sọ̀nà alkùránì pé wọ́n ní fi ìyà jẹ́ nìkan kàfin tó bá jí pé òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ bá ikú òjíṣẹ́ ò ní ọba àwọn ya nàbí àti bàbá nàbí na hadith ẹ̀yẹni àkọ́kọ́ ìdáhùn ni pé nínú Bukhari àti Muslim kò sí àdìsù sàáyé fún mẹ́ tó títí bàbá nàbí sallallahu alaihi wasallam àyè tìyá nàbí tìyá nàbí wà nínú sọ̀ṣíhùn muslim àìnà bukhari tí a nẹ́sọ̀ sọ́lọ̀m ní pé mọ wáyìrìndá tó fẹ́rẹ̀ lè ziyara òkú ẹ̀yìn tàrí bàbá tàrí màmá mi ọgbà tó mọ̀ sí débẹ̀ ó fẹ́ ṣàdúwà ní olúwa ní ọgbọ̀rọ̀ ah, ṣàdúwà ọgbọ̀rọ̀ ṣe àdúwà àkọ́kọ́ nù so ẹlẹ́kejì ìgbà

tí wọ́n fi sọ̀pẹ́dìn àdìsí yẹn ni pé táìtù àdìsí yẹn sọ̀pẹ́dìn rẹ̀ tó wá fi àdìsí yẹn sábẹ́ rẹ̀ nítorí tọ́bí ti sọ̀pẹ́dìn rẹ̀ ni pé tó jẹ́ mòdú rẹ̀ wàlá tàǹfààrùhù kharabatul muqarrabin ike musulmọ́lágbájá mọ̀lẹ́bí mi ni kò lè ṣàǹfàní tún tó bá jẹ́ tó ń ṣọ́bọ̀ pẹ̀lú ọlọ́wọ́ so wọ́n tó mú hadith wá so ẹni pé n tí ma ń ṣe àwọn èèyàn tó ni pé òun yìí wòye sí àwọn ànábìmẹ̀ tó ti kọjá ìpínlẹ̀ ọba subhanahu wa ta'ala ó fi àwọn àpèjúwe kalẹ̀ lóríṣìíríṣìí pé ìbẹ́nìkankan sí ẹbí so tí bàbá bá dá ọmọ bá dá òsùndọ́kàn ní ọmọ lọ́bí tó ẹkọ́ lọ́tọ̀ bàbá lọ́bí tó ẹkọ́ lọ́tọ̀ ni ẹwọ nàbí ọlọ́hì ẹni Ibrahim òun àti àwọn òbí rẹ̀ òbí rẹ̀ méjèèjì wọn ànábì Ibrahim òun ti jẹ tó ní ìgbàgbọ́ so kọ́lá ń gbà tó nẹ́fẹ́ tọrọ àforíjì fún wọn olúwa ní ọgbọ̀rọ̀ tọrọ àforíjì fún wọn ma kana li Ibrahim an yastaghfira li abihi ìkọ̀lẹ́tọ̀ fún oní laqad kana lakum uswatun fi Ibrahim walladhina ma'ahu oní illa qawla Ibrahim la astaghfiranna laka wa ma amliku minallahi shay'an so ìyẹn ni pé ọ̀rọ̀ olúwa ní mi ọ̀gbá wọlé

ọ̀rẹ́ ọlọ́run ọba so bí láti mọ̀ pé àpèjúwe oríṣiríṣiríṣiríṣi ní bẹ lára wa nẹ́bí ọlọ́run tàbí sallallahu alaihi wasallam náà àpèjúwe kan tó dá Adam iman fi bẹ̀rẹ̀ imani ọ̀wà kù láyé rí bí kò sẹ́nì kankan sí propagate imani kò sí ayọ̀tọ́nà ti dáyé yẹni pé imani ti bà kan kú pé ààkùtù àtẹ́nì kankan tí ń sọ́lọ́wọ́ mọ́ olúwa ní yọ́ tó bèèrè rí rí bẹ́ẹ̀ bí kò sẹ́nì kankan tí ń sọ pé Allah tó gbapọ́lọ̀ nìkan sùlámọ́sùn ọjọ́ lọ́wọ́ kayé lẹ́ لن تبيد الدنيا حتى لا يرى على الأرض من يقول الله الله فأو كما قال so النبي صلى الله عليه وسلم ló ibẹ̀ so ní pé lásìkò yẹn tí ìyá nàbí àti bàbá nàbí tán sẹ̀mí àsìkò yẹn náà ni ọkùnrin kan bẹ tán pè ní Warqatu bun Nawfal Warqatu bun Nawfal òun bẹ nínú Mẹ́kà so kọ́dá ọjẹ́ fámílì Khadija ìyàwó annabi sallallahu alaihi wasallam náà níjọ́ tí wà yí kọ́kọ́ sọ̀kalẹ̀ fà annabi wà yí àkọ́kọ́ tó sọ̀kalẹ̀ ni annabi lọ lè bá Khadija nílé ó sàlàyé tó ṣẹlẹ̀ ló mú annabi lọ bà tó mọ́nà wáraka tẹ́bàlẹ̀ ká sọ Bukhari àdísẹ́lẹ̀ kẹrin and it's níbẹ̀rẹ̀ Bukhari so wá ní wárọ́kà yìí o tanassara fil jahiliya òun tẹ́sìn àwọn nasọ́rọ̀ nígbà táwọn èèyàn ń tẹ́bọ̀ ṣẹ̀pẹ́sìn àwọn nasọ́rọ̀ ẹ̀sìn ẹ̀sìn mímọ́ sí ni kìí ṣẹ̀ tẹ́bọ̀ òun tẹ́sìn kọ́lá wọ́n ni tí ayẹ́ kọ̀díjà sọ fún wa ní ah o ní ó ti fọ́lújú gbà wọn ní waraka wọ́n ni hada namus o ní jibril lọ wábọ̀ yìí tó pé o ń zí ala Musa wa Isa jibril tó sọ̀kalẹ̀ fún Musa kẹ́ Isa tọ́lọ wọn ní malaika tọ́lọwà bá wọn so lè yóò mọ̀ pé àwọn èèyàn kan bẹ̀ tí fáwọn wà lórí imani lásìkò yẹn lẹ́yìn tó bá ka arabic literature adabula arabi tó bá ka afro jahili ẹni pé the time of eh, ignorance tó bá lè ka wọ́n pọ̀kùnrin kan ní kis asa'id al'ayyadi so ohun ti ẹmọ tawhid ẹ̀sẹ̀ eh, ànàfíà lòun ti ń tiẹ̀ ẹ̀sẹ̀ ànàbí ibrahim ní kéjì òun lòun tó lòun náà lòun bá lọ bí ànà ibrahim ṣe gbé ẹ̀sẹ̀ wa àwọn láì kàtúmẹ̀ta ikú bẹ́ẹ̀ làwọn wà so òun mọ́ wá ń sọ káàkiri ike kúrò mọ́ bá ti mọ́ lọ sí wà sí káàkiri ọjà ní ti ẹni tó sọ pé ayọ́ náà ismail wá ó tó mọ̀ ní ẹ̀yẹ èèyàn ẹgbọ́n ẹgbọ́n tí ń sọ fún ikẹ́ tó ti kẹgbọ́n tó bá sọ̀rọ̀ yẹrẹ kẹtẹ náà kú túbà tó gbajúmọ̀ wọ́n ní wà ní inna lillahi dinan olùwàmọ̀ ní ẹ̀sìn kan arúgbọ́ bí ọyọ́nú sẹ́sìn nílẹ̀rí antum alẹ́ ìrìsẹ́yìn sí ẹbọ yìí lọ́wọ́ ẹ padà ẹlọ́mọ́ sí ẹ̀sìn ẹjẹ́jẹ́ pẹ́bọ̀ yìí tí ó ní pé ara àwọn tí wọ́n jẹ́ ẹni tó wà lójú ọ̀nà mímọ́ nígbà wọn bẹ́ẹ̀ ni Adiy ibn Hatim Adiy yìí òun náà lásìkò yẹn lárabá ni kò ṣẹbọ ẹ̀sìn a ittakhadhu abārahum arbāban min so omi pa àwọn lórí lórí mímọ́ ẹ̀sìn ọ̀ṣẹ́bọ àwọn ìyá nẹ́jà àbá àwọn ń ìbá tó sí mẹ́ lọ́wọ́ yóò tàbí sí ẹni tó bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí ó sí lórí iman olóòrùn ìsàlábò sí àti bí rọrùn sọ gbé mẹ́nà ọ̀rán tí tẹ́lá bí àwọn kìkìrí kí mọ́ní kọlọ́pọ̀ sọmọ̀wá ti wọ̀l ọ̀rún náà wọ́n ọlọ́run ọlọ́wà ní pé àkílù ah, tí tẹ́lá mọ́ sí ń bẹ̀nà challenge ń bẹ̀nà kọlọ́run oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi so wọ́n mọ́ àìlọ́ ìbéèrè àkọ́kọ́ wọ́n ní pé ẹni tí ó bá ń fi jẹ àmọ̀tí bíi tí àwọn fúlàní máa fi ń ṣe ìyàwó tó bá ti dára láti fi kí irun àbí kó wọnù wọ́n ní pé ìdájọ́ òun wà fún. lúlùdẹ kì í ṣe bíbí o lúlùdẹ ni kíní kan wọ́n fi ṣẹ́ṣẹ́ báyìí tó máa ń ṣe káàkiri ìjọ ẹ̀ẹ́ náà ẹ̀ẹ́ òun ni ó lùdẹ̀ náà ní kí ní tó bá jẹ́ kọ́yá bí ìtàn wí ní kọ́yá tọrùn tó máa ń fi sí báyìí di kí ní ẹlẹ́pẹ̀ wọ́n pè ní kìíní kan yíyìn rẹ̀ àwọn tó wọ́n pè ọ̀kẹ́ tẹ́tí mọ́ bá wọn ìkẹ́mẹ́ tí wọ́n tó bá tẹ̀lẹ̀ sọ́nà àwọn àwọn ìfìlànà àwọn ṣe ẹ̀nà tó kò ní orí nǹkan tó ní wọ́n kìí ẹlẹ́jọ́ ní ìjẹ́ ìgbàláyé wà pé ní ọkọ̀ láìláà ìjọba àbí orúkọ ọlọ́run ọba tí ara lé àjẹrà mọ́tò fún decoration. kódà wọn ò fi alukur'an fún nǹkan báyẹn kí wọn fi ṣe alukur'an ó fi ó yá kí wọn kọ sára lé káàkiri wọn lẹ́tọ̀ọ́ akẹ́ bá kàwé bẹ̀rẹ̀ sọ pé wọ́n kí n ṣe ṣe ń bọ̀ pé káfílẹ̀ mọ̀ pé ilé mùsùlùmí lélẹ́yìn so àmọ́ ṣe kọ̀lẹ̀ tán ṣe kọ̀ mí wọ́n kò dákẹ́ ọmọ kùránì ṣerú kọba wọn tàpáyà kùránì bọ̀ la ilaha illallah ìyẹn ní sìn ẹbí ẹyẹ àtikárù nìkan yìí náà ni yìí wọn kì í ṣe kí bóyá ara yà kùránì ẹtì gẹ́gẹ́ báwọn dìkí wọn lè kọ pé ẹ lápòjúwe tí wọ́n ní wallahu ya'simuka minan nas kọ akọ sí ojú ọ̀nà rẹ̀ so ṣí ń tọ́kọ alukùránì ń bẹ ṣí ń tọ́ṣe alukùránì fún àbí ẹkọ̀ kúránì kúránì dára rárá lé àǹfà pàkíyèsí pé wọn ò sọ àkùrán nìkalẹ̀ fún nǹkan bá wọn lọ wọn padà. nínú ìbéèrè sí ẹni ọdún pọ̀ sí ìlú àìsàn náà wọ́n ní ọmọ kékeré tó mú kúrán dání ṣùgbọ́n mi bí wèé lórí kùnà náà tó mú kúrán dání wọ́n ní bí ara àmì ọlọ́run wà náà lè àbí bí báwo ló lẹ́ni sí. nǹkan afa ṣe lára yìí ni pé nípa ọ̀rọ̀ yẹn alukur'an sàn pé ìwé mímọ́ ni bó ni kùrán ṣe wọnú rẹ̀ tí pé ní ẹ̀jẹ̀ wa ní kùránì wà wá ní ẹ̀gbìn sọ pé ọ̀rọ̀ ńlá kìí lákìtì tó súnmọ́ jù ní pé kọjú pé àwọn ṣàyàtín àwọn ni wọ́n ti kí ní ẹgbẹ́ ọmọ yẹn láti fi dáwà lákalẹ̀ wọ́lọ́rù àná wípé òun ti fún kálukú ní àdéhùn so àmọ́ kó tó di pé ìyọ́ wa ṣẹlẹ̀ síyàn ìyọ́ rí ẹni tí ó mọ̀ kìlọ̀ fún yàn irú ẹ̀nà làwọn chris sáàìdà àyáàdì àtàwọn tí wọn wọ́lọ́kọ̀bù náufal tanipa àwọn wà lásìkò táwọn ń ṣe ẹ̀sìn ẹ̀sìn tí ó ṣe pẹ́ bọ́ so irú àwọn yẹn náà àwọn tó tí wọ́n ń jẹ́ ẹni tí ń kìlọ̀ nígbà wọn irú chris sáàìdà àyáàdì pé àwọn ìbáwọn kan ní ń pè wọ́n tí kí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe wallahu a'lam náà ẹ̀hẹ́ lábákanáà yíò gẹ́lú tuṣù ayé wa ìlú wọn wọn kúnnà mọ̀ àìdìbí náà ṣẹ́kà náà so ó mi pé àwọn ní ìṣe lágbọ́dọ̀ gbà pé sáyà kúránì ni a àdìsá nábì ni ó sì yíwa pé àdìsó lálàáfíà ni a àjẹpọ̀ ọlọ́run ní sábòsí fún ìyá àdìnẹ́bì àti bàbá àdìnẹ́bì ọlọ́run ní sábòsí fún kọ́ra àwọn akẹ́jọ́ kẹlẹ̀bí àti wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ní òun gbà kan ikú àdíṣẹ́ anẹ́sọ̀rọ̀ sálàm ó yí àwọn ó jí òbí rẹ̀ méjèèjì àwọn méjì wá gba islam ní ẹ̀hẹ́n ó mì pé kìfìrí ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àbí ìgbà tó wá gba islam so ẹ ti gẹ́tẹ̀ báwọn ó mì pé náà kú sí so káìsọ̀ àmọ́ wá pàtí kó jí àwọn abẹ́rẹ́ pé yìí ni àyà bídà ni bídà ni bídà ni bídà ni tó ní bídà ni kí ṣe ọ. Irú ènìyàn kí ọmọ kí lẹ́yìn tí ọmọ Kùránì ká. ní àwọn diamond. Láàlín, Àwọn alálùlù, àwọn ní diamond. Fẹ́ra kò sọ kò jọra wọn wallahu a'lam iná ni àwùjọ tẹ̀nà ẹ yóò púpù ara rẹ̀ náà ni kó púpù ara rẹ̀ kárẹ̀ kó púpù ara rẹ̀ ààrẹ yóò kọ́ ni púpù rẹ̀ yóò kọ́ ni púpù rẹ̀ yóò lọ yóò lọ yóò lọ sọ yóò mú wá pé ẹni báyìí tó fi jẹ́dọ̀ ìfò ní ẹni tó fi jẹ́dọ̀ ìfò ó ti bá wọn. Gbé hmm, eh. kí ni? Ok, gbogbo wọn ti mistake ti yá mẹ́rin àti bàbá ìlẹ́dẹ̀. Ok. Eh, eh. But kò sí mistake níbi ìran àyílà mẹ́rin àbí? Kò sí mistake níbi àyílà mẹ́rin níbi pé ẹka ilá mẹ́rin tó wà ní Bukhari kò sí mistake ní àrí ẹka látàrí mẹ́rin níbo ló wà ní Kùránì bẹ́ níbo ló wà ní Kùránì bẹ́ kò sí ní Kùránì pẹ́ kí mọ́gárì mẹ́ta ọ̀rẹ́kẹ́ ni wọ́n dáútù yíò náà torí kò sí ní Kùránì ẹka ṣùgbà méjì kò sí ní Kùránì ọ̀rẹ́kọ́ ló dáútù yíò náà tí wọ́n ní táǹkìlẹ̀ tọ́sí látò rẹ̀ jáì ní pé chain of narration kò sí ọdún tó ní àbí mùsùlùmí nìkan so náà wọ́n fi dánwọ́ dámà wọ́n sọ pé ẹbí gbà kan sọ́ábà ní àwọn tọ́jà pàbíyìn láwọn kí wá dìtẹ́ nìkan bá ti ní àdísì rí àwọn bá náà ni pàtó wà láàrin tó padà pápá èèyàn parọ́ mà nẹ́bí náà ni ṣé ńgbà tó wà parọ́ mà nẹ́bí àwọn ẹni yẹn àwọn tí wọ́n ti ń dẹ́gbà àwọn tí ni àdìsí lè fẹ́ tí wọ́n ń ni pé hadith tó lálàáfíà ẹ̀ Qur'an tó fẹ̀fẹ̀ múlẹ̀ tí kọ́ ma ń gbé jara wọn kí a ti bẹ́ wo ìgbẹ́tù fi mọ̀ tí bí nù sọ̀rọ̀ Bukhari gẹ̀gẹ̀ yìí náà ni ọ̀rọ̀ Abi Talib wà tó jẹ́gun bàbá Nabi sallallahu alaihi wasallam ta na tàbí Ànábì nípa rẹ̀ pé kí ló fẹ́ sí fún Abi Talib ó ní ah ẹnu tó lè ṣe fún ni pé yóò wọ̀ náà àmọ́ kò ní sí ń sàlẹ̀kàlẹ́ náà yẹ̀kú sí dọ̀ṣọ́ ìnà kí ló lé tó wọ́n sọ pé àdéhùn ìwọ̀n dọ̀rí

lánàbí ọ̀sán lámọ́ sọ àwọn òní problem. tánà ìbá ti sọ mọ́ tí ẹwọ́ tí ó ti rẹ̀ dí ara tí wà ní so ọlọ́ àìyàn náà àmọ́kọ̀ bá lè ọmọ yìí mọ̀ ìpẹ́tàlẹ̀ ọmọ òjíṣẹ́ àdìí hmm àà ah, ah, ah, bó ṣe kan gbogbo àlèúmọ̀ ni gbogbo àlèúmọ̀ ni ọ̀nàkún náà tí a jẹ́ tó bá fẹ́ lọ́rọ̀ ìdára tó bá jẹ́ oníkéwú àyẹ̀ntẹ́ wà lè ka ahkam alìlfatra ahkam alìlfatra ẹ̀rí àwọn ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ bí a ṣùmẹ̀lẹ̀ ní pé ní ẹ̀kúnrẹ́rẹ́ tí wọ́n ti display rẹ̀ tí wọ́n bá ti di pé yẹn ṣí kalẹ̀ wọ́n tí wọ́n bá ṣí kalẹ̀ fún ọ̀rọ̀ wọn fún ọ̀rọ̀ tí wọ́n mú wọn wọ́n tí wọ́n bá ṣí kalẹ̀ tó tí wọ́n pa tó gẹ́gẹ́ bí kí wọ́n mú kíṣẹ́ẹ̀tì kùránì wọ tọ́ílẹ̀tì náà ni àbí ẹni tó wá kùránì kí wọ́n ní kó wọ tọ́ílẹ̀tì ìyẹn wọ tọ́ílẹ̀tì wọ́n náà wà ní ọ̀sán gbàgbọ́ ẹni gbàgbọ́ ìgbọ́ yìí láti dúró nù ìgbọ́ fún pẹ̀lú pé adídìbò adídìbò ẹ̀kọ́ ó ní ìrìn pé ó lẹ́yà kúrárì. ẹni yẹn ti alùsùn náà ẹkọ yọ alùsùn náà kúrò rẹ. nà ó lẹ́yà ó lẹ́yà kúrárì yìí